ọmọ yorùbá ẹ ronú ọmọ yorùbá ẹ ronú torí tí a bá ronú ó ti dá mi lójú wípé ọ̀pọ̀lọpọ̀ wa òkú ẹrú la máa kú sí torí ohun tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà yìí ó jẹ́ kàyéfì fún wa ohun tá a fẹ́ mú lò léni òjú wípé election primary election tó wáyé ní PDP tí Àtíkù fi wọlé ó túmọ̀ sí pé àwọn haúsá wọ́n ti ti ń gbèrò láti fi haúsá èmí sípò ní ohun tó ti ń gbèrò sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ mo fẹ́ jẹ́ kí gbogbo wa mọ̀ dájú wípé tí a bá múra wa kúrò lóko ẹrú kò tí ì dájú wípé a ní <laughs> torí pé ohun tó ń ṣẹlẹ̀ yìí ó máa ó máa ó máa lẹ́yìn nǹkan tó fi lè mú Àtíkù Abubakar tí ó ti emerge as a winner ó túmọ sí wípé bọlá ahmed tinubu <laughs> eh, orí ipa lásán ló ń ṣe torí pé àwọn haúsá yìí wọn ní àwọn géèmù tó ń gbá ó ní mo fi ń sọ fún gbogbo wa wípé ẹ jẹ́ ká ronú jinlẹ̀ lórí ohun tó ń ṣẹlẹ̀ yìí yorùbá nation pẹ̀lú nǹkan tí a gbọ́dọ̀ mú dání torí wípé ohun tó ń ṣẹlẹ̀ yìí wọ́n ti ń fi hàn wá wípé àwọn ò níbi kankan rè torí wípé ọ̀dọ̀ wọn lágbára wà ẹ jọ láti 1999 nígbà tí Abubakar tí wọ́n gba ìjọba lọ́wọ́ Abacha ṣé ohun tó ṣẹlẹ̀ yìí sìn constitution tí wọ́n ṣe ń gbà yẹn láti 1999 dìgbà tá a wà yìí ìjẹ́ constitution yẹn jẹ́ ó jẹ́ constitution tó lè mú ìlọsíwájú bá gbogbo nàìjíríà lápapọ̀ nǹkan tí a fẹ́ gbéyẹ̀wò lẹ́ni nìyẹn torí wípé ohun tí constitution yẹn dálé lórí àwọn ni kíní yẹn favour jù tí a bá jẹ́ tètè wọ́rọ̀ kò fi ṣàdá à ìyá máa jẹ wá ṣẹ́rí àsàtòdè tí kálukú bá mọ etí dọ́là jẹ́ ẹ̀rù ọlọ́run máa bà yín ìdí nìyẹn tí mo fi sọ fún wa wípé ẹ jẹ́ ká ronú jinlẹ̀ lórí ọ̀rọ̀ yorùbá nation yìí kí gbogbo wa pátá ká gbárùkù tí torí pé kò síbi tá a fẹ́ lọ ju ilẹ̀ yorùbá lọ torí pé àwọn ará bíbá yìí wọ́n ti ní nǹkan tó gbójúlé nǹkan tó jẹ́ gbójúlé òun náà ni wípé àwọn fẹ́ di ipò yẹn mú kò sí ipò kan ní nàìjíríà tó jẹ́ ti federal level tó ń ṣàwùsá ló ẹ̀dì gbogbo ẹ̀ báwo la ṣe wá fẹ́ ṣe even kí bọ́lá ahmed tinubu wọlé tí ó já mi lójú pé bọ́lá ahmed tinubu ò lè na àtìkù torí pé tẹ́ ẹ bá wò ó ní ní twenty fifteen wike ó pe gbogbo èrò sọ́kọ̀ fún tambua ó tún ṣe open ballot paper nígbà tó fẹ́ vote open ballot ló fi vote ó fi hàn gbogbo èèyàn pé Tambuwa lòun dìbò fún ẹ̀wù nǹkan tí Tambuwa ṣe fún níjọ́ election ṣé àwọn haúsá tá a fẹ́ gbọ́kànlé tá a fẹ́ gbójúlé rèé àwọn kan sọ wípé àwọn haúsá èèyàn gidi tiẹ̀ ni wọ́n èèyàn tó dáa ni wọ́n kíní kan kíní kan lóòótọ́ èèyàn tó dáa ni wọ́n torí pé wọ́n fi ìmọ̀ ṣọ̀kan ládùn ara tiwọn ìmọ̀ tara ẹni nìkan ní ọ̀dọ̀ lọ́dọ̀ wọn ló kú sí torí pé wọ́n wò wípé tí àwọn ò bá di agbára yìí mú ó ṣeé ṣe kí àwọn jábọ́ nínú ipò ìdí nìyẹn tẹ́mi fi sọ gbogbo wa wípé ẹ jẹ́ ká gbárùkù ti ara wa lórí ọ̀rọ̀ yorùbá nation yìí yorùbá nation ló lè ṣe òun ló lè ṣe torí ohun tó ń ṣẹlẹ̀ yìí ó fi hàn dájú wípé wọn ò lè gbéjọba yìí fún olóyè bọ́lá ahmed tinubu èmi ò fẹ́ bá wọn bú ẹnìkankan torí olóyè bọ́lá ahmed tinubu òun náà gbìyànjú títí ẹ̀ àmọ́ wọn kàn ń sáré lásán ni wọn ò lè débẹ̀ torí wípé ohun tó ń ṣẹlẹ̀ yìí àwọn haúsá ò ní í fọmọ wọn lẹ́ẹ̀kọ́ dìbò fọmọ ẹlòmíín láyé fábàdà ìdí nìyẹn tí mo fi sọ gbogbo wa wípé yorùbá nation ló lè ṣe yorùbá nation ní kẹjẹ ká ó dìgbà kan náà. ayé wa ń lọ ayé wa ń lọ ọdún mẹ́fọ́ ń lọ wò ṣeun ó ṣeun ara dada tí dákọ̀ lè ṣe lọ́jọ́sí. lọ́jọ́sí. tó padà gbá ẹsìn ẹ̀ fáwọn síwájú. fáwọn síwájú. òní bọ́lá fi ṣe dáadáa. fi ṣe dáadáa. àwọn olóyìnbó ló ń sọ bẹ́ẹ̀ wọ́n ní tẹ́ḿpìlẹ̀tì tó ń bẹ níwájú ó ṣíwájú lérò tó ń bọ́ lẹ́yìn àgbájúmọ́. àgbájúmọ́. aṣíwájú wọn fi lagos tó fi jó lórí. tó fi jó lórí. ó ṣe kata bíi dákọ̀ lè ní ẹ̀rí. ẹ̀rí. ayé ń dúpẹ́ wọn kò kì í jẹ́ aṣíwájú. kò kì í jẹ́ aṣíwájú. torí pé bíi dákọ̀ lè bàbá kékeré. bàbá kékeré. ló ń gbọ́ sí ìyá aṣíwájú. aṣíwájú. ẹ̀yìn tàṣíwájú ṣe ti ẹ̀ torí araba ń bí. araba ń bí. báwọ̀ kọ̀ kàlọ́nà kan ṣoṣo. kàlọ́nà kan ṣoṣo. aṣíwájú ọ̀gá bì làmúsíwájú. làmúsíwájú. ẹ jẹ́ kí gbogbo wa tẹ̀ ẹ máa gbọ́. ẹ máa gbọ́. Gani Adams ibi yóò ń kọ́lé wa ààrẹ máa gbọ́. ààrẹ máa gbọ́. Ìgbòho Sunday ibi yóò ń kọ́lé wa kò máa gbọ́. kò máa gbọ́. àyẹ̀wò àṣìwò mi máyégún. máyégún. gbogbo Yorùbá àdúró aṣáájú ọ̀gá mi bàbí ìjọ lórí ìlú ló ti sọ̀rọ̀ yìí dáadáa. ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ̀rí àwọn ló ń bá wí. àwọn ló ń bá wí. ẹ má ṣe jọ́ ní wàá síra àwa ẹ̀yìn èèyàn mi. ẹ̀yìn èèyàn mi. yorùbá dẹ́rù yẹn máa ló kọ̀. máa ló kọ̀. hausa má ṣọ́ ọdún mẹ́jọ ọ̀rọ̀ tó bá parí. wọ́n bá parí. àní yorùbá bá wí yẹn àwa máa ló kọ̀. àwa máa ló kọ̀. gbogbo yorùbá lápapọ̀ ẹ̀jẹ̀ àpamọ́pọ̀ abẹ́nu síbi kan ṣoṣo kàdúró gírí. kàdúró gírí. ẹ má ṣe jọ́ kọ́ọ̀tì wá kiri kiri ẹ má ṣe kọ́ọ̀tì wá kiri kiri ẹ má ṣe kọ́ọ̀tì wá kiri kiri má ṣíwájú ọ̀rọ̀ kan lè yìnbọn má fi jọ lórí má fi jọ lórí nínú tó ti lè èèyàn wa èèyàn wa má ṣíwájú ọ̀rọ̀ kan lè yìnbọn má fi jọ lórí má fi jọ lórí ní nàìjíríà yìí ọ̀rọ̀ wa ti lójú ọ̀rọ̀ wa ti lójú ẹni bàbá mi pa obì ló yẹ ká gbélé lọ́wọ́ ló yẹ ká gbélé lọ́wọ́ ẹni bàbá mi pa ọ̀sán ló yẹ ká gbélé lọ́wọ́ ló yẹ ká gbélé lọ́wọ́ má fi jó lórí. má fi jó lórí. ìdùnnú ti bẹ̀ wò ẹ̀yìn èèyàn wa. èèyàn wa. ẹni fẹ́ràn mílíkì ajagolóno. ajagolóno. torí pé tó bá mu mílíkì tó wá sí ìwò ajagolóno. ajagolóno. ẹni fẹ́ràn oúnjẹ yẹn ajẹ oyó. ajẹ oyó. ọmọ tó fẹ́ kàwé àríwé kà. àríwé kà. ilé ìwòsàn ogun amanda níbẹ̀ ìyá tuuru lọ síwájú wọn dàbí olórí. olórí. ìdùnnú ti bẹ̀ wò ẹ̀yìn èèyàn wa. ẹ̀yìn èèyàn wa.

ọlọ́run má bà mí nú jẹ́ má má jẹ́ ń bá mùsíbà